التابعين لهم إحسان إلى أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. لقد من الأراضي ما لها أبد فالحمد لله في سر وفي علن فالحمد لله والألم قد مات مثلي وكم سبئي على مرضي في السجن قاط وفاة الناس في سكني في السجن قاط وفاة الناس في سكني ولست أبكى ولا أبقى على درجي إذا الإله ولكن ملت من مللي انت الاله ولكن ملت من انني ولست أبكى ولا أبقى على درجي عند الإله ولكن ملت من مللي عند الإله ولكن ملت من مللي والشكر للمالك واللاتي أحسنني فاستغفر لله واللاتي أجلسني ببقعة الأول لا بالحول والمنن ببقعة الأول لا بالحول والمنن لقيت نعمة ربي ما لا أدنى لقيت نعمة ربي الحمد لله في سري وفي العلن فالحمد لله في سري والعلن adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó dá wa ọba tó ṣe pé ọ̀kan náà àwọn àbá ó wípé لقيت نعمة ربي ما لها أجد فالحمد لله في سري وفي علني mọ̀sálábà pàdé ìtẹ̀ra ọlọ́run ọba mi. láwọn ìtẹ̀ra eléyìí tó ti ní pé kò ló ń kà lọ́dọ̀ tiwa àmọ́ iye ẹ̀ bó tilẹ̀ jẹ́ sí pé kò sí nǹkan tí ò ló lọ́dọ̀ ọlọ́run. ṣùgbọ́n àwọn ìtẹ̀ra tọ́lọ́run ti fún wa bá ní ká máa kà á ó pọ̀ jáàtì rẹ̀ rẹ̀ àti sọ iye bó ń ka rẹ̀ ti pọ̀ tó nínú ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá ní ìjọ láti fún wa. tó bá wá tẹ́ àwa sọ pé fọ́lọ́wọ́n ọba káàtì ń ṣe é ní kọ̀kọ̀ yìí láti ṣe ní kọ̀kọ̀ wa látún ṣe é ní gbangba tá a wà yìí náà. Alhamdulillah, àbá wa ń sọ nínú àwọn èyí tó lè ronú sí nínú ìdẹ̀ra yìí pé kọ̀dí máa ta gbèsè ní wàkàm síbú í àlámà ọ̀sìn. síbú í àlámà ọ̀sìn. ìsíjì ni màá tó wà bá tó ń láti fi ṣàjà ní. ìsíjì ni màá tó wà bá tó ń láti. سجن سجن سجن أيوة قد مات مثلي وكم شبئي على مرضي شبئي على مرضي بعض وبعض الناس في سجن Bàbá ní kọ̀rí máa dá mẹ́sì ní mélòmélò orú mi tó ti kú tó ti jáde láyé. Káwa náà bá ronú sí gàràgà, a máa sọ wípé a àjọgbà àwẹ̀ ti sín ní pẹ̀lú lágbájá. àjọgbà àwẹ̀ tìsín ni pẹ̀lú tamadu ọlọ́run bá wa foríjìn ọlọ́run bá wa kẹ́ a máa tọ́ka sí nínú ọkùnrin a máa tọ́ka sí nínú obìnrin a máa tọ́ka sí nínú àgbà a máa tọ́ka sí nínú ọmọdé àti kọ̀dí máa ta mẹ́sílẹ̀ wà síbú yí wà

ó ń fẹ́ lálàáfíà orí àìsàn lọ́wọ́ lọ́dún ni kò lè gbéra kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ ọlọ́run ọba tí ọ̀wá ń ṣe ti wa bẹ́ẹ̀ àmọ̀dúpẹ́ fún ọlọ́run ọba àti làbí ìtòlé màtàrọ̀ bí. làbí ìtòlé màtàrọ̀ bí abá tún ní wàkà ń bíbú yí àlámà ni ní kí ìgbà wọn abá ní bá tó ń fi síjìnì apá kan náà àwọn èèyàn ń bẹ lẹ́wọ̀n tó sì jọ ọ̀rọ̀ tó fẹ́ lómi ìdílé kọ̀ọ̀mọ́wọ́kọ̀ mẹ́tẹ̀ kọ̀ọ̀mọ́wọ́kọ̀ mẹ́tẹ̀ lọ́rọ̀ tó fẹ́ lómi níbi eléyìí tá a dé ìkó kálukú wa náà ẹja sọ́ra ẹja sọ́ra abẹ́rẹ́ ọ̀pọ̀lọ̀ kọ́ máa sọ wa. ẹ̀ẹ́n dákun sáré yá mi ní fóònù rẹ kí sáré fi sim káàdì mi bọ́ ó léwu. ewu pọ̀ mẹ́wò ẹlòmíì tó gbé dẹ́wọ̀n nù dákun fóònù rẹ sáré yá mi sáré fi kíní kan gbogbo àwọn olùdíje bẹ́ẹ̀ lẹ́ni tó mà rí ẹja sọ́ra ẹja ṣọ́ra púpọ̀ àwọn nǹkan oríṣiríṣi ló lè sọ ní dèrò ẹ̀wọ̀n wọn bẹnu àwọn ẹlòmíín tó ṣe wípé lọ́dún tó kọjá ó wà lálàáfíà nílé ara rẹ̀ ló wà lọ́dún tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó wà lẹ́wọ̀n wà bá dùn náà abá ni wọ́n bẹ nínú àwọn èèyàn ní ẹ̀ tó ṣe pé inú ìbànújẹ́ ńláńlá ló wà inú ìbànújẹ́ ńláńlá tó lágbára náà ló pọ̀ jù sí lásìkò táwa yìí tẹ bá sì fi léèrè òun gan òde ẹ̀ sílé ìṣe lọ́pàá kọ́lọ́pàá ìbànújẹ́ náà ọba tí ọ̀wá ti tu wa bẹ́ẹ̀ àti. Báyọ̀ àwọn àwọn àwọn àwọn àwọn. والشكر ولن تعد ولا أبق على درجي إلا الإله ولكن للتمملني إلا الإله ولكن للتمملني ولن تؤذى ولا أبق على درجي ولن تؤذى ولا أبق على درجي ìdálé ìlà ìwà láàkín nílì ìtùnú mìíràn ní abáni wà látò àtúkà ní ìsèpé torí pé bóyá mo wá jẹ́ ẹni tó má níbi ẹ̀ṣẹ̀ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run ti sẹ́mi kù. kí yìí pé torí pé mo má lọ́dọ̀ ọlọ́run ọba púpọ̀ èmi ò fi sínú ẹni tó wà lẹ́wọ̀n kéde pé torí pé báyà mo má ní ìfi sí lórí àìsàn kéde pé báyà torí pé mo má ní ìfi sí nínú ìbànújẹ́ ńláńlá wàlá àfikọ àlàdàrọ jẹ ẹnu ìṣòro náà ọba jẹ gbẹ lọ kéde pé mi lọ kéde pé mi mo fi bẹ̀rù ọlọ́wọ́n ọba jẹ gbẹ lọ pé mo wá wà ní ìpele kan tó ga ju aláyòókù lọ lèmi ò fi sí nínú ìbànújẹ́ ilé wọn ní ìdíjí lórí àìsàn lèmi ò ti fi jáde láyé kì í ṣe bẹ́ẹ̀. ìdájọ́ ìdààmú àmì ìlú kì í ṣe àmì ìdájọ́ ìdààmú àmì ìlú kì í ṣe àmì. lọ́kàn ẹ̀rí àánú kà lọ́dọ̀ ọlọ́run ọba mi nù íńdíàlìkìlá lọ́dọ̀ ọlọ́run ọba tó dá wa wàlákìn nílìtù nílìtù látara náà làyà náà lù nílìtù mo rí gbà mímí náà nì mínánì hmm? nínú ìdẹ̀ra ọlọ́run bá ní o pàṣẹwà wa rí bẹ́ẹ̀ fàṣíkìrò lè máa lè ké kọ́lá àti ajílà sani fàṣíkìrò lè máa lè ké kọ́lá àti ajílà sani. fàṣíkìrò lè máa lè ké kọ́lá àti ajílà sani. لا بالحول والمنن ببقعة العون لا بالحول والمنن بالحول والمنن Bàtọ́bá rí bẹ́ẹ̀ ọ̀pẹ́ ni fún ẹni tó ní kápá àti gbogbo wa. Tí wọ́n bá ní, I'm owner, owner Uh, I'm owner of this motor, I'm owner of this house, I'm owner of this land, I'm owner of oh, pẹ̀lẹ́ sísá owner. O ò jẹ́ owner lórí kankan. Torí pé totally control nǹkan tó ń sọ yóò sí lọ́wọ́ ẹ̀ wá láàló wà. Totally control gbogbo nǹkan tó o bá ń sọ àti ti níní rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ totally control sí lọ́wọ́ ẹ̀ o. Ọlọ́wọ́ bá láàló totally control everything tọ́ba rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba tó jẹ́ ọba dẹ́dà ọba tó ní tó tálé kọ̀ǹtò gbogbo nǹkan pátá àjẹ́ lásàmì ìbò kàrà jẹ̀rẹ̀ àwọ̀ ọba tó gbé mi jòkó sáàyè ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ kóun náà ló ń fẹ́ ìrànlọ́wọ́ fún mi lábẹ́lẹ̀ àwọ̀ kìí ṣe tó yá mọ́ fún ọkàn kan àbí mo ní èsì kan pẹ̀lú ìṣẹ́ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ náà ilé ìlú wa tó bá rí bẹ́ẹ̀. Alhamdulillah di ọdún tó kọjá tí wọ́n ní káwọn ọ̀fẹ́ dàgbòkè tí àwọn bàbá wa tí wọ́n ti máa ń wí náà ní pé adúgbò ẹ̀kọ́ bá ń túbọ̀ ara.

àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí a ti dúpẹ́ mọ́ ọlọ́run bá atọ́rọ̀ ilé ìtọ́jú ọ̀gá wa ṣáájú wa lẹ́gbẹ̀ẹ́ wa káàkiri tó sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ta. bákan náà àwọn àtọ̀ àbá rẹ̀ àti ìgbà lórí ara rẹ̀ lánàá rẹ̀ àwọn olùkọ́ wa tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ló bá wọn lẹ́kọ̀ọ́ lórí láti dúró bẹ̀rẹ̀ ìdúró àwọn òkú bí ẹni kọ̀ọ̀kan wa ọlọ́wà kẹ̀wọ́ tó sàbà wà kàn án wọn. àwọn tó bá ti yá wọn ní ìlú ìlú náà ọlọ́wà yá Ìgbà tó wá sí ìwé pẹ̀lú ìfẹ́ láyé ọlọ́run àti ọ́. Wọ́n ti wọ́n tà fún wa, wọ́n bá wa náà fún àwọn náà. Iṣẹ́ ìmú iná ìlú ìrọ̀rùn ọlọ́run tà bá wa ti ṣe fún ọ. Ṣé ìlànà ti fi àwọn ọmọ rẹ̀? Pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run, a ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìwà kété tábàtì kí ìrùn sọ̀lá lè lóòrùn dá láàbò máa àbọ̀ pẹ̀lú òkú lọ́lọ́ títí tí a bẹ̀ parí Ramadan kalau aku kalau masa raja kalau masjid awak kalau dalam ani awal dulu yang lawa lawa kata nonton kau lawa kemajumu nilai lẹ́yìn ẹgbẹ́ iná lálẹ́ lẹ́yìn gbogbo ẹni bá ń bọ̀ náà fún àdúgbò òun bá gbogbo aláàbò máa lé fún nínú rẹ̀ táàtì wá ilé fún mi ọlọ́run gbogbo náà láti pàdé láti ṣe náà eléyìí ló máa wà tí àtúntàpá tá a ti lágbára lórí ilé àdékáyè kókòbò láti nà ọgọ́rùn lọ. nínú tó kọjá nínú tẹ̀sílù tó wà lórí nígbà ayé àkẹ́ńlá òun láti dúró lágbàdúrà ọ̀rẹ́ àti ìpàdé ìdíra ilé ìjà. ayé àti sọ̀rọ̀ nípa ohun tó yẹn láti tẹnu ẹ̀ ó sì ti kábọ̀ pé gbogbo ẹni tó bá lọ fọ ọkọ ọlọ́mọba tó ya pa o sí ọ̀rọ̀ ọlọ́mọba tó lóko lóró láyà òun ọ̀sán nípa ọ̀sán lọ́nà lọ òun ò sí nípa ọ̀sán lọ́nà lọ òun ò sí ọlọ́mọ ẹ̀ lọ. òun máa kọjá àwọn ọ̀sán lọ́nà ọlọ́ni látara nǹkan tí ó bá ṣe yẹn láti ní má bọ̀ ba su cikin wanda sai an manu to wani da tsoro ko mai yana ba ba ba sai ko lo ìwà ìlú ló yọ agbára àkókò lẹ́nu ìpò kọ́kọ́ tó bá ti lọ dábẹ́ ọ̀dọ́ náà ní pín ọlọ́run ló tún ṣe ìyẹn kó kọjá òṣù ọlọ́run tó kódà kódà owó àti àbúrò láì lẹ́sẹ̀ ìyá tí máa ń jẹ pẹ́rẹ́ yóò sì máa jẹ púpọ̀ ní lórí ìjà ìjà. lẹ́yìn ọ̀tọ́ wà lọ́la tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ogún náà ó tún àwọn olùmọ̀ àyàtà bẹ́tà yìí wọ́n lẹ́yìn ìgbàtọ́nà ọba àlejò ọlá tó ti dé káàmà pé aláàánú lò ó pẹ̀lú àwọn obìnrin òun kẹ́ obìnrin ó wá ti dé káàmà pé bó ti kẹ́ wa bó ti kẹ́ wa tó náà ẹni wọn bá lọ ẹni tó wá lọ sí owó pa ìgbà òun náà bá lórí òun náà bá tún bí náà ẹni tó náà bá yẹ máa ń rìn kẹ́ máa ń rìn amẹ́ tó máa rìn àjẹ́ náà fún wa tó bá tó kọ́ sí ìyá ẹ̀ náà èyí wọ́n mọ̀ pé ọ̀yẹ́ kí ni ọ̀fẹ́ lòdì. ọlọ́run bá lè kọ́lá ó fẹ́ sọ fún wa nípa àwọn ọ̀gá nínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ tí sábà máa sábà wáyé. ní ìpìlẹ̀ rẹ̀ títà àkọ́kọ́ máa ń lẹ̀ òun náà ní ọ̀rọ̀ wa ìná ẹ̀rí ta bá lọ inú àlùkò náà nínú kíláàsì náà tọ́lọ̀ ní tí ó fi ìyá ìná kalẹ̀ eléyìí náà ìyá kan ní tọ́kọ́ sáájú tọ́lọ̀ tọ́kọ́ kalẹ̀ lóhùn sí ilé òun náà ṣe ètò kálá ìṣèjì náà ṣe ṣùgbọ́n tábà kọ́kọ́ yẹn èyí tó abẹ́ka yìí òun náà kọ́kọ́ wáyé kó tó wáyé ti ilé ìtajà lọ́wọ́ máa ń tó máa tó lọ́ọ̀. ṣùgbọ́n tábà lọ́wọ́ tó máa máa lè kọ́lá tó wọ́n máa ń tó máa tó lọ́ọ̀. ọlọ́run kọ ọ̀rọ̀ yẹn ó jẹ́ ká mẹ́rin pé ní ìsìnkú kọ́kọ́ máa bẹ̀rẹ̀. obìnrin náà bá tù kárí àwọn obìnrin náà ń ṣe lọ́ọ̀tẹ̀ lọ́ọ̀tẹ̀ ní ìṣẹ́lá ẹ̀rọ الزانية والزاني فاجلدوهما واعلموهما مئة جلدة ولا تأخذوا منهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليس lóbìnrin. àìgbá ni láti wà rárá. àtòkùn iná lọ́kùnrin ẹ̀rí kọ́kọ́ sì síwájú pé obìnrin òun lọ̀gá nínú ìná òun ní kọ́kọ́ jẹ́ sábà bí ìná ti wáyé ìrànà sí ọ̀rẹ́ obìnrin wa. ìyẹn ló fi kájọ pé obìnrin ó gbogbo ara rẹ̀. ìyá ti ti náà ti sọ fún wa pẹ̀lú láàrin láyé ó ti lẹ̀ gẹ́gẹ́ ara àìfẹ́ gbọ́ ọ̀tọ́lọ̀ lẹ́nu òun náà nìdàkejì táwọn ẹ̀ náà ń lọ. bí ìsìnà bó ti ẹ̀kọ́ sáájú náà àkókò sí ṣùgbọ́n lọ́nà nígbà wáyé ọ̀nà nígbà wáyé lè torí pé lánàá káwọn ń gbogbo wọn ara wọn. a rí i rétí ọkọ̀ tó wáyé gbà náà ṣùgbọ́n káwọn náà lọ́wọ́ lórí bí wọ́n ti ń lẹ́kọ̀ọ́ àwọn ìlà yìí gbogbo ìlú kù yìí tí wọ́n ní nàǹkọ́ ó lè dì sílẹ̀ torí ti ọlọ́run kọ́kọ́ ti obìnrin time. في أمر الله آية 15 14 15 روى القرآن ومعلومه والتي أولوه جمع والتي أولوه شيئا والتي أرسل من ولد الله ولد الله هو الخير wọ́n yóò wà ní wà náà gbogbo ọ̀nà orí wọlé bàbá náà bá tọ́ka sí nínú àgbò náà bàbá tí bàbá wa ìmọ̀mọ́ gbọ́dọ̀ wọ́n sàlàyé ẹ̀fọ́ wa ìgbọ́n kí ní ìtumọ̀ ẹ̀ òun náà ní wà láti ọlọ́dún ẹ̀rẹ́ ní àwọn obìnrin àwọn ìlànà nínú àwọn obìnrin nínú àwọn obìnrin láti ìlú àwọn ìlànà nínú àwọn obìnrin. yẹ̀wùkú kílà mùsùlùmí ẹni àwọn mùsùlùmí lọ́nà ọ̀bà àdéṣọlá ń dájú kọ́ òfin náà ọ̀bà àdéṣọlá ń sọ ní àwọn mùsùlùmí ló máa rí tá a bá ń sọ pé jẹ̀yà jẹ̀yà òǹtọ́tọ̀ wà pẹ̀lú ẹ̀yìn àwọn ẹ̀ka ló jẹ̀yà òfin ọlọ́ bá a bá ń sọ̀rọ̀ jẹ̀yà òun ló jẹ́ ẹni tó owó ti pa wọn ò pé dandan ọmọ ó kálukú wa ẹjá lo sẹ̀ríà òfin ọlọ́run ọba nínú ilé ara wa ẹjá lò lórí àwọn ọmọ wa ká lò lórí ìyàwó wa ká lò lórí ara wa náà tá a bá lè gbogbo nǹkan ó yẹ àwọn àwọn tí ń pariwo pé nígbà tí wọ́n bá ń rí àǹfààní tó wà àwọn gan fún àwọn padà béèrè fún nígbà pé ajá mẹ́rin ló tẹ̀lé àgbà náà. ṣùgbọ́n gbà tó ṣe ń pé àwọn ẹni tí sáà fẹ́ da owó wọn lẹ̀ ọ̀bọ̀ rẹ̀ náà sẹ́nu mùsùlùmí fẹ́ bá sọ̀rọ̀ nàìjíríà òun gan ní ọkọ̀ tako lórúkọ ẹni tí lòun náà kọ̀ fẹ́ bá fún ọwọ́ ara rẹ̀ lẹ̀ ó sì mọ̀ kó fi ẹ̀sùn tako yóò wá tako kí ní kẹsẹ̀ yá kẹsẹ̀ yá kí ní alóòrẹ̀ yá wọn torí ìdí eléyìí ọlọ́run àlejò ọlá ní ó ń gajú ọ̀rọ̀ ní ẹ̀kọ́ àwa mùsùlùmí ó ní ẹ̀rí àwọn obìnrin ẹ̀mí mùsùlùmí yàtú nẹ́lẹ́fáìsà tí wọ́n bá ń lọ wá ṣùnà yàtú kẹ̀yẹ àwọn àbá ọdún àtẹ̀sí wọ́n ní ìlànà ìrẹsẹ̀ kíkúná ẹ̀rí wọ́n mú ìwà ìṣẹ́ ṣùnà wọ́n kó wò àlùfáìsà nínú èdè lágbára á sọ pé ìwà bàjẹ́ ìjọlọ́pọ̀lọpọ̀ bá ń lọ́rùn kò hàn tọ́lọ́ bá dákọ̀ fáìsà ó ń tún máa dùn náà. ọ̀rọ̀ àrùn láti àti ilẹ̀ fáìsà kàmí ní ìgbà ẹ̀kọ́ Thank you. jà lé wọn lórí ẹ gbọ́dọ̀ pàṣẹ sí wáyé ara àtàlẹ kan èèyàn mẹ́rin nínú irú òfin ọlọ́run wa nìyẹn a gbọ́dọ̀ rí èèyàn mẹ́rin tí ó jẹ́ lórí pé wọ́n ti dùnà lóòótọ́ ẹlẹ́gbà a gbọ́dọ̀ rí ẹlẹ́rìí mẹ́rin tí ó tún jẹ́ múlẹ̀ wípé wọ́n ti dùnà lóòótọ́ àbáwá. إمام الإمام الأبدالي ومن الأجمل الركاء من ذلك هو يوم من الجدود بما أستطيع أمرين أرجع إليه علينا nínú àwọn ọmọdé tó jẹ́ kíni tó jẹ́ orílẹ̀-èdè ó sì kọ́ náà wà lọ́wọ́ mẹ́rin kí ló lé lórí fún àwọn sáyẹ̀nsì ọ̀kàn ní jẹ́ nìkan tí ó kàn ya ní bàtà tí ó kàn sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí èso òdodo ọ̀rọ̀ tó ń kẹ́rọ ọ̀rọ̀ tó ń kófin tó fẹ́ wáyé lórí ẹ̀ ìdílé àjẹ àìsí ìyá jẹ́yà lórí táwọn akẹ́kẹ́ni àìsí ìyá jẹ́yà lórí iṣẹ́ òfin torí pé táwa lọ fìyà jẹ tán tó sì jẹ́ sí kòkò fẹ̀fẹ̀ yẹn ń kọ́ ìyẹn ń lọ lọ́wọ́ bá àlejò ládùúgbò mi yẹn kalẹ̀ wípé ní pásítẹ̀tì wà ní àgbàkà ìwọ̀n. ẹ rí ẹlẹ́rìí mẹ́rin tí ó jẹ́rìí lórí wípé wọ́n ṣe jìnnà lóòótọ́ lódodo. àwọn nǹkan wọ̀nyí nǹkan tó ṣòro ni tó lágbára díẹ̀ torí pé kíni kéèyàn tó lè rí ẹlẹ́rìí mẹ́rin tí ó ń sọ wípé wọ́n ṣe ìka ìyẹn lóòótọ́ ẹ̀rí tó yọ̀ lágbára pàápàá jùlọ nígbà táyà tó padà tún ṣàlàyé eléyìí síwájú bíi nígbà tó wáyé bọ́lá ọba àlejò láti kọ́kọ́ sọ ọ́ nìyẹn pé ká rí ẹlẹ́rìí mẹ́rin.

yẹn náà bá a ti mú àwọn ọ̀nà wá tá a fi máa máa yí pé wọ́n ti yàn lòdì náà lóòótọ́. Àkọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ni lílẹ̀ táwọn pè. Àkọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ni kárẹ́lẹ́dì náà ni kó jẹ́wọ́ kó ká wọn máa kí wọ́n sì jẹ́rìí wípé lágbájá àti lágbájá àwọn bá àwọn mẹ́rẹ̀ẹ̀rin bá alẹ́ ìkan náà ní ti dìnnà. ọ̀nà kejì òun ni kó ṣe wípé àwọn sùnà yìí náà ni wọ́n jẹ́ wá ara wọn pé àwọn ti dìnnà o òun àti lágbájá àwọn ti dìnnà pàtẹ́rù ọlọ́wọ́ àwọn. ọ̀nà kẹta òun náà ni àlẹ́ ámúlù kólúwódé oyún ní ìsìkírọ́ tó tó mọ́ta lákọ̀ọ́kọ́ wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ wípé olùkọ́ àwọn ìdí ẹ̀ múlẹ̀ tó sì náà bẹ̀rẹ̀ bìhádá ṣe máa bẹ̀rẹ̀ hàbù ó ṣe ṣe pẹ̀lú oyún àbí wọ́n ti jẹ́wọ́ náà. lẹ́yìn bá wọn tẹ́lẹ̀ tó tó wá ka ìjìyà tá a fẹ́ gbélé wọn lórí ṣùgbọ́n ṣáájú ìyà kókó wà ṣáájú ni wípé bá ń ti fún owó kàdé lòlú. ọlọ́ni ẹgbẹ́ wọn lè sínú ilé ẹ má jẹ́ wọn jáde nínú ilé wọn gbọ́dọ̀ jáde kó nínú ilé ìyẹn ni ká sọ pé ẹ̀wọ̀n gbére ẹ̀sùn wọn tẹ̀wọ̀n gbére náà ní jáde kó lóore wọ́n wà lóore fún èmi fún ìjáde láyé. àgbà ìjìyà tó wà bójú jìnnà ọ̀rọ̀ náà wà láta yìí ìnáwó làwọn ẹni ti ṣe kẹ́ni làwọn ẹni atọkùnrin àtọmìnrin àtọmọdé àtàtà ẹ̀yin náà wò ó yẹ sí ìyá ìnáwó ti tó ọlọ́ọ̀bà àdìsọ lákẹ́rẹ́ ọlọ́ọ̀bà àdìsọ lákẹ́rẹ́. àwọn àbá onímọ̀ àtẹ̀yà wọ́n ní ẹjọ́ ọlọ́ọ̀bà àdìsọ lásọ yẹn. ìtumọ̀ rẹ̀ náà ni wípé máa tètú ó ń tàbí ìbòlú òkú ìbàdàgbà kúlà. ẹ mẹ́jọ wọn jáde kó nulẹ̀ kó máa jẹ́ ìyà fún wa. abẹ́rẹ́ àtá tẹ́ńkọ̀ ní àyà àtàkùn bèèrè títí tí kò bí pa wọn fún ọgbọ̀rọ̀ jáde kó nulẹ̀. sẹ́wọ̀n pé ìjìyà kan ní ìhùn náà tó lágbára. wọ́n à ní kí wọ́n jáde. ọlọ́run àlejò ọlá kọ̀ wá di ọ̀rọ̀ yẹn lẹ́nu níbi èyí tó sọ yẹn. wọ́n láti wà nínú ilé yẹn títí lọ́wọ́ báyọ̀ fún wọn. tó tó bá ti sọ yẹn kọ́kọ́ fún wọn nìyẹn. mo ní ṣe o. fún wọn lọ́wọ́ padà fún wọn nàbá yọ níwà fún wọn àmọ́ tẹ́ màá ti kẹ́ ọ́n náà yà nígbà tọ́rọ̀ nǹkan wáyé ni bọ́dọ̀ wọn bá ti gba gbọ́n gbọ́n. àwọn abọ́ ní bàtà sí wọ́n ní lẹ́yìn eléyìí tọmọ bá jà náà wọ́n fẹ́ ní ìlànà wọn bá rẹ̀ dáadé pàṣàrò á jílíkì àlùfíṣẹ̀rí àzáríà ní àtàjẹ́jà pàtàkì yìí wọ́n á wọ́n rọ́jú mọ̀lẹ́mọ́sọ́nà. abẹ́rẹ́ lẹ́yìn yẹn ọlọ́kadà wàá na ọ̀nà àbáyọ wá ṣùgbọ́n kí làbáyọ náà wọ na kọ́ mọ́rò kó bẹ́yà èyí tẹ̀ máa wo bí àwọn fíìmù yóò bọ́ o pé pọ́pọ́lọpọ́ fíìmù tí wọ́n wò náà lẹ́yìn fún fún àwọn sì náà ni nígbà tẹ́lẹ̀ ń tẹ́wọ́ ìta ó lè láwọn fíìmù tí wọ́n tún kọ bẹ́ẹ̀. torí pé àwa ń pè kalẹ̀ ní pè kalẹ̀ ìròyìn pé tí ń bẹ náà ọ̀pọ̀lọpọ̀ bímù tí wọ́n ń ṣe léyìí nígbà wọn bá ṣe bímù kan wọ́n bá ní obìnrin kan nípa fẹ́wó ṣe jìdá àbólówó kan lọ́ba lọ gbé láṣẹ́wó lọ́ba béèrè pé èsì ọ̀tún ṣe jìdá tó ń ṣàṣẹ́wó ọdún mẹ́rin ló ti ṣe àwọn tó ṣe níṣẹ́ wọn ti pẹ́ mẹ́wọ́ òtúbẹ̀ tó gún ọdún tóun ti bẹ̀rẹ̀ fi láti gbà tóun ti wà tóun ti parí tóun ti bẹ̀rẹ̀ jẹ́ ẹgbẹ́ fún àǹtí lòun ti bẹ̀rẹ̀ àbúrò bàbá béèrè lọ́wọ́ ẹ̀ pẹ́tọ̀ pẹ́tọ̀ bá rówó lọ pàtìnẹ́tì náà ah, tí wọ́n ti rówó pàtìnẹ́tì ní wọ́n pàtìnẹ́tì ló lọ àbólówó bá fún ní yóò wá kọ́lé lálábù yóò wá sí sọ́ọ̀bù lálábù kéne tó lọ ẹ̀rọ àpò kéne tó pìtì fún wa ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n náà máa ṣe jù náà wọ́n náà padà àbólówó èyí tó sọ pé wọ́n náà máa ṣe jìnnà wọ́n náà máa wọ́n náà máa kólótó wọ́n náà máa kólótó wọ́n náà padà parí bàbá olówó tí ó gbé wọn náà tí wọ́n náà tara ìdólówó ńlá èyí ń kọ́ o èyí ń kọ́ o ká lọ gbọ́ ìtọ́lọ́ ọba àlejò ọlá lọ mú wá èyí tọ́lọ́ ọba àlejò ọlá mú wá òun lẹni tó wọn bá rí sí ìmú tiẹ̀ kọ́ tó wá kọ́ ìwé tí tó ti lọ ṣe jìnnà ibẹ̀ ló ti lọ kó hiv. ọlọ́pọ̀ àrùn ògbóògùn tí wọ́n ti pè lórúkọ táàrùn tó rí ẹni olóògùn lọ́dọ̀ àgbákò wọn lọ àgbákò látara ìwé léwu ni o. ọ̀nà àbáyọ ọlọ́wọ́ lè sọ láwá lálẹ́ òun náà ní wípé ẹni tó wá ṣe sọ wọn lẹ́yìn tí èsì ìlọ́kọ̀ àdúgbò ti ilé ọ̀hún ìyẹn lè tọ́nà ọba àdéṣe ọlásọ̀lẹ̀ ìsánú àyàtà ká. ọlá ní. ọlá ní gbogbo lọ́kùnrin àtọ́jú ìsìnà lọ́kùnrin tọ́wọ́ bá ti bà wá tí n ta sọ lẹ́ẹ̀kan yẹn bá ti wáyé tí a rí ẹlẹ́rìí mẹ́rin tó jẹ́ ìfúnwádìí ìdánilòlọ́. àbáwọn náà ni wọ́n wá bínú fẹ́ lọ jẹ́wọ́ ní wípé àwọn ti dìnnà. àbóyún ló tún wá sí ni wọn nígbà tó bá dágbóyún. wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ pé kò lóyún mi dé omi èkó máa ọkọ̀ ni òsì lóyún. lọ́sẹ̀ ikú wọn náà ní ìrìn. yamayama káàkiri àdúgbò bó ti ń gbé dúdú ló ń gbé pupa bó ti ń gbé kúkú ló ń gbé kúkúrú bó ti ń gbé gbogbo wọn káàkiri nù ńjọ sí àwọn kan tó ń gbé ká ìjọ ń gbé wọn náà tí wọn náà ti fún ọmọ yẹn tí ẹ pàdé lórí òní yìí. obìnrin ní lè pé pánipọ́ bẹ́ẹ̀ mélòó na ní òun ò ní púpọ̀ náà òun ò ní márùn lọ òun sì wọn ò ní púpọ̀ ó ní márùn Amẹ́ríkà. ó ní arákùnrin kan èèyàn ńlá arákùnrin tí mo dákọ̀ yẹn o bó ti jáde láyé èèyàn ńlá ni bó ti jáde láyé kódà ẹni tó ń sọ̀rọ̀ ọjọ́ gọ́ọ̀nà. ó wá wá títí ọ̀kan nínú ìmọ̀ràn ńlá nínú òní jẹ́ni táwọn ìjẹ gọ́ọ̀nà. pẹ̀lú wá sí ilé ó wá rí tẹ́sí mọ́ òun kọ́ ilé á ilé ńlá ilé yìí ó wá rí á ilé ńlá ilé yìí àmọ́ sá àwọn ti mọ̀ pé kìí ṣe àwọn kan sí ẹni rẹ̀ nínú ká ẹlẹ́kọ̀ọ́ àti kẹ́lẹ́ ìjẹta mẹ́rin bọ́ọ̀lù àwọn ẹ̀kú kàlàdá ní bọ́ọ̀lù kàlàdá ní kí wọ́n ti di kí wọ́n ti kó káàkiri ó kì bàbá gbé ìwọ́n náà ojú kan làdá ní ṣùgbọ́n tí wọ́n fi ju oko káàkiri. ìtumọ̀ rẹ̀ ní ojú kan làwọn máa ń tó lọ ṣùgbọ́n àwọn máa ń tó ṣe káàkiri lọ. torí ti eléyìí ọlọ́run àti ẹ̀rọ láti ọdún wa níbi ayẹyẹ. Tún lé ní sí ìsìtọ́ ó wáyé àwọn náà wá jẹ́wọ́ ní àbí oríṣi ni níbi orí yẹn láti lọ ní pé ẹ̀yin mẹ́rin márùn-ún kàdé ó ṣeéṣe fún àbí kó ẹni ọmọ nàìjíríà lóyún ní ìlú wákàtí mẹ́rin náà ó ṣeéṣe òun náà ní ọmọ ẹ̀kọ́ náà torí kó kẹ́ni ní ìbẹ̀rẹ̀ sí wọn èèyàn méjì mẹ́ta lè bá aláàbò lóṣù mọ́ láàárín náà.

ọmọ tọ́ ọmọ lọ́mọ ọmọ sánẹ́lì lórí ọmọ lọ́mọ. jama gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn aburú ìlà òun yẹn o. ọlọ́wọ́ bá àdéhùn ọlọ́wọ́ ń fọmọ wa sí pé ọ̀nà àbáyọ tó lè wáyé fún wa òun náà ni àdáni yàtọ̀ wá gba ìbàjẹ́ ìgbòho la wá yìí ní ìwọ̀n ní àtàjẹ́ dá. àgbà ni a lọ wá gbà ìgbà tó lè tó lórí ọ̀wá ọ̀dọ́. obìnrin ó sì ná lọ́kùnrin lọ́wọ́ bàbà wọn pẹ̀lú àwọn ọ̀tàtà ni fún wọn ta sọ yẹn ọlọ́ni ẹ̀ nà wọ́n ní ọgọgọ́rùn-ún fílálà ẹ̀ríkà ọgọgọ́rùn-ún fílálà owó wọn ó sì ná lọ́kùnrin ó sì ná lóbìnrin wọ́n tó ti níyàwó lé ìyàwó tó ti níyàwó àti wọ́n tó ti lọ́kọ lóbìnrin tẹ̀síṣìlá òfin ẹ̀sìn ọlọ́run lẹ́yìn ló ti ń gbé ẹtù jẹ̀bi ọgọ́rùn-ún fi dára bẹ́ẹ̀ fẹ́nẹ̀ àìwá mẹ́yẹ ọgọ́rùn-ún fi dára ẹlòmíì tó ti jẹ ní wọ́n bá bọ̀ ọ̀rùn pọ̀ ẹ̀yìn kọ́ ẹ̀ wọ́n bá bọ̀ ọ̀rùn pọ̀ ni àti wọ́n bá bọ̀ táǹtì ẹ̀ wọ́n náà fojú sí ìwẹ̀ ìná ti di láyé ní wọ́n tó ń gbọ́ wa tó ti lọ́mọ àbí wọ́n tó ń gbọ́ wa tó ti ìdíyàwó kọ́ wá fojú wo ìdílé tó o ti láyé kọ́ wá ní times hundred tọ́nà òye ìgbà tó jẹ. ṣùgbọ́n tá a nílò àbá tí wọ́n sọ yìí pé bí tí òkú pọ̀ tó tó bá ti lè jẹ́ sí wípé ó jẹ́ wọ́n ni ẹgbà hundred yẹn náà tó fún gbogbo eléyìí tó ti sẹ́yìn náà tọ́lọ̀ ọ̀bá kọ́kọ́ bá bẹ̀ lọ ọlọ́wọ́ bá rí tọ́lá burú jì. torí di eléyìí kó kálukú náà káàró ló sí nígbà wọn sọ wípé wọn náà yẹ lọgọrùnún nílára ẹ wá wù ọ lọ ẹ lè kọ́ lọ́wọ́ ọba ọba ọba ọba àlejò ọlá a máa ròyìn ọlá rẹ̀ wípé ní bọ̀bùrù rọ̀dí abẹ́ẹ̀kọ́ lọ́wọ́ àlejò ọlá máa lóyà rẹ̀ ni ọlọ́wọ́ ọba yìí máa lóyìn ara rẹ̀ wípé ní kíni pé ní bọ̀bùrù rọ̀dí lọ́wọ́ lọ́wọ́ bá. ibòmí yà ní kàwá bá rọ̀ ìmá títí màá rò yàrá rẹ̀ nìyẹn ẹ wò ẹ wò ti wí ta ti kùn ní ńlá. ti jẹ́ ráńpà àánú ẹ̀mí ẹ má jẹ́ bá ń ti wọ́n lé lọ́wọ́. ẹ ẹ wọlọ ẹ yọ tàánú kò mẹ ẹ má káàánú wọn ẹ nà wọn nà kún ẹ ó sì nà tọ́ba yẹn sì nà tẹ́ bẹ́ẹ̀ nà wọn ẹ nà wọn nà kún ẹ. Ẹ má ṣe àánú òfin yìí níbi tó jẹ́ òfin ọlọ́wọ́ bá. Ẹ kọ́ tó tó ń lọ sí láwọn ilé ọ̀gá. Tọ́ba jẹ́ pípẹ́ bá nígbàgbọ́ nínú ọ̀rọ̀ ọ̀fẹ́ nígbàgbọ́ pé ọjọ́ kan bẹ tó ń kálù ń wa náà láǹfààní níwájú ọ̀rọ̀. Ẹ̀wọ̀n wà ní sọ́lá ti tò. Ọlọ́sẹ̀ bá wá lẹ́nà wá. Ẹ jẹ́ kó jẹ́ àárín tí táwọn èèyàn pọ̀ sí. Tí wọ́n lè jẹ́ ìfẹ́ nà wọ́n tọ́lọ̀ ọba àdìgbò lábẹ́ ń sọ eléyìí. gbogbo wọn tó ní àìsàn ìnẹ́lẹ́bù kó lè bá kó lẹ́bẹ̀rẹ̀ náà ni. nígbà bá ń tọ̀ ẹgbẹ́ olùdarí ti ní ọ̀dẹ́ mẹ́tì lọ ọ àwọn akáńtó jìnnà abẹ́nà wọn lẹ́ba àdéhùn kálukú náà kárí ta tẹ̀gbẹ́ tí náà ó tún fídíò rẹ̀ ẹni wọ́n ti nà tí ò bá tiẹ̀ gan ẹni pé ẹ̀sìn náà wá jẹ́ náà yìí pé náà

mo yà kọ́ àkọ́ọ̀tù kankan lórí íńtánẹ́ẹ̀tì dídò ní. lóbìnrin kan bá sọ pé kò ní lọ́wọ́ mi yóò kò ní lọ́wọ́ mi yóò mà gbọ́n náà ní mo bàbá òkú kékeré polówó náà lọ́wọ́ bí lòun lọ sí lóbìnrin máa dùn sí. ó ní wọ́n láti dí ni láyé ẹ̀ kò tún ṣe irú ẹ̀ mọ́. tọ́bẹ̀ ti bú báyìí jẹ́ máa nù kó láti wà ní ẹni wá délé bò ó gbogbo tó bá ní ìgbésí ayé rẹ̀ pátá wọ́n ló kù abẹ́rẹ́ kan ó sì rẹ̀ máa lọ nígbà tó bá dẹnu wá nílẹ̀ àwọn tó ń gbà lọ́wọ́ rẹ̀ àbábò tí wọ́n ṣe fún yín nídìí náà omi ò sì fi abẹ́ má ti gùn lọ́wọ́ yìí kó àbákò pa ọ yóò bá gba ogun tọwọ́ rẹ̀ ká ojú lòlù wálẹ̀ àwọn ọmọ yóò rí ikú dáná mi sùn lábàá àdìná àìmọ́ yà ìsàn dáná mi sùn lábàá àdìná ọlọ́wọ́ bá àdìsọ láti kò mí lélẹ̀ ṣùgbọ́n pàtẹ ní kó òfin ẹ̀wọ́ mọ̀ sí fẹ́ ẹ̀yin náà wà bá kò tún dèyí látara rẹ̀ tọ́ba alẹ́ jẹ́ alẹ́ kó tọ́ba alẹ́ kó fi yẹn ó ti fẹ́ ni nígbà wá fẹ́ nìkan gbà tí wọ́n lọ lọ́gbọ́n òbí lára tẹ́ ẹ pé tó súnmọ́ ní wípé ẹlòmíràn ní jẹ́ ó jẹ́ òbí jáde láyé. dálò náà alẹ́kọ̀ọ́ ló ti jẹ̀lú ẹ̀ lọ́la ha bá yẹ pé tí mo ṣe sì náà wípé o ti tóyàwó ní tó ṣe kọ́ ọ̀nà ọba tẹ́ ṣe ọ̀rọ̀ níyàwó tó ti náà má ètò ṣe kọ́ ẹ̀ tẹ́wọ̀ yí pé nǹkan ọ̀pọ̀ náà ni pé ọmọ yìí jẹ ẹgbẹ́ jíjẹ máa jẹ wọ́n

ṣùgbọ́n tẹ́wọ̀ àwọn ọkùnrin náà ṣàánú ẹ̀ o ẹjọ́ jẹ́ èèyàn rí lẹ́wàá mú nígbà tí ọba ti ṣe jìnnà ni o ṣùgbọ́n tó bá ti ṣe jìnnà ẹ kàtà àwọn èèyàn kan fún ni o ẹ tún wò ẹ o tẹ̀lé àgbà mú. ìtẹ́wọ́ ẹ pé ó bá ti ṣe jìnnà ẹ mọ̀ lọ kó bá àfa aláàbá o torí pé bá lọ lè fẹ́ àfa aláàbá tó wọn ò mọ jìnnà ṣe tẹ́lẹ̀ wọn ò lè fẹ́ o kọ́ padà fún tipa bẹ́ẹ̀ náà ni o. torí ti ná gbára ó ti ná gbòòrò àwa ni a nítorí àjò ìdí wọn ò kà ìdúró yóò sì kéré nínú torí pé wọn ò sí nínú incompatible láàrin wọn wọn àbára wọn ó sì ná lọ́ka ìkejì ó sì ná ètò tó sì ná yẹn ó lè má lè tẹ́ ìdí ọ̀rẹ́ ìdílé tó sì ná lè má lè tẹ́ ìdí tó sì ná lọ́rùn tómìnira bá tó sì ná ọkùnrin tó bá bẹ̀rù lè tẹ́ lọ́rùn òun ti nágbára nágboro. lẹ́wọ̀n gbọ́ wàhálà lọ gbogbo ìgbà ẹgbẹ́ ọ̀lẹ́ búkú lẹ́wọ̀n wá gbọ́ ìjà lórí ti dáhùn àbọ̀ ọmọ parí abálábò lè parẹ̀ owó ẹgbẹ́ oṣù náà fi tiẹ̀ wọ́n lọ sí mẹ́bàárà náà gbòòrò lọ́ba àdìgbọ́n rẹ̀ ó sì náà fi tiẹ̀ náà lẹ́jọ́ fẹ́ ẹ̀hẹ́n ọba àdìgbọ́n kọ̀ ọ́ sáà sáà sáà sáà ọlọ́run bá lè tọ́lá ó bí àmọ̀ yìí pé ó naanị, sì ná ẹ̀rí ga ayé àwọn tẹ̀lé náà ni àgbà ńlá ń sì lágbá ọlọ́run ni ó ń sì ná lọ́kùnrin onífẹ́ ìkẹ́kẹ́ ó sì ná lóbìnrin náà ẹjọ́ bẹ́ kódà ọlọ́run bá tó ní àdúgbọ́lọ̀ fẹ́ gèdè ẹ̀wò kan kẹ́ wo sì ná délé kẹ́ ló ná délé pé nǹkan tó Ọ̀sán lóbìnrin náà, òun náà ò ní lọ́kọ̀ ká àyàbí ká tuntun, o si ná lọ́kùnrin náà ní kó náà fẹ́. Ẹ̀kọ́ lọ fẹ́rẹ̀ mọ́, Amẹ́ríkà, ẹ wò ká. Bó lè fẹ́ àwọn wà lórí Mùsùlùmí yẹn lọ́dọ̀ àwọn báwọn. Nígbà bá dé Kàràdé lẹ̀, ìta fẹ́ mú jáde sí ta fi lọ bí òun ni wípé ntọ́lọ̀ ọ̀bà àdìsọ́lá ní jẹ wá. òun náà ní pé ẹni tó bá jẹ́ síkírù kẹ́lẹ́kẹ́lẹ́ tó fún ní ọgọ́rùn-ún ní dáadáa ṣùgbọ́n ìtọ́ sọ ti ẹni tí èsì ní ìtumẹ̀ tó ti lọ́kọ́ dàbí sí àwọlé kí láti jẹ òun níyà òun náà ní kí wọ́n yí mọ́lẹ̀ kí wọ́n lẹ̀ lóko pa ọlọ́run fún ọlọ́kọ tó ń dùn pé fẹ́ méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin má fẹ́ márùn-ún ọ̀gbọ́dọ̀ mẹ́rin náà nìyẹn. wọ́n tó bá tó wá ní pé mẹ́rin o tó wá ní ìjìyà àbó lẹ́yìn ọ̀fẹ́ ọ̀ká ọ bẹ́ẹ̀ yìí lẹ́nu kejì kò tí ó tó ọ ẹgbẹ́ náà kọ́ náà wà sáàrin tù ọkọ̀ bẹ́ẹ̀ o tó pé méjì kò sí tó ń jẹ ọlọ́run tó bẹ́ẹ̀ náà kọ́ náà oṣù náà lọ́kọ́ tó pé mẹ́ta bẹ́ẹ̀ náà kó pé mẹ́rin gbọ́dọ̀ fún márùn gbogbo àdúrà rẹ ọ̀dà rẹ̀ ti kàn mí ètò kọ́ <laughs> èyí ò wọlé ta tóró fi ọlọ́run. kọ́wọ́ bá ti sìn náà lọ́rùn sílẹ̀ o o tún wá ní ilé tó o tún wá ti sìn náà àbọ̀ wá ní òun mẹ́tẹ̀ ọ̀kan lọ bí ẹni tí wọ́n sọ pé tọ́sọ̀ ń kó ojú kan làdá ní síbi ìtukọ̀ káàkiri àbẹ́rẹ́ jọ ẹ ọ̀kan náà lọ́pọ̀lọ́ ní ṣùgbọ́n ẹ ọ̀kan kó wọn wà ní àwọn yòókù wọ́n lè pé mẹ́wàá wọ́n lè pé mẹ́lòó ta arákùnrin kan náà tó pa ó náà wà níbi àwọn alákùnrin tí mo sọ iná ìdí sílẹ̀ ẹ̀rọ náà ní o ṣùgbọ́n àti sọ̀rọ̀ yìí tó ti lé lọ́mẹ́wàá káàdì sọ̀rọ̀ ìsìn náà ẹ̀rọ náà lórí bàyí pé tófin ọlọ́run bá yé èèyàn kò lẹ́nu ìkẹyìn ọmọ àjà lórí ẹ̀ tí mo pé ẹni táwọn sọ̀rọ̀ ìyàwó kan ló ní náà náà kò sí ìpele jì àmọ́ ṣùgbọ́n ká bọ̀ ayé náà kéde pé dandan ni ẹni tí wàá lágbára rẹ̀ kò pé dandan kọ́lọ́ fẹ́ méjì mẹ́ta kéde dandan mo fẹ́ lò bẹ́ẹ̀ pẹ́ ni wọ́n ń sọ̀rọ̀ yẹn ní pé ah, kéèyàn fẹ́ àwọn méjì oníbẹ̀rẹ̀ nìkan sọ̀rọ̀ ní ìjà wọn á ah, inú tó kó ìdá ní ìlàmù náà ni kéèyàn fẹ́ máa fẹ́ àwọn méjì inú nǹkan tó kó ìdá ni ìyẹn ní láì tara yín ìyàwó kan yẹn ìwé dùn án ìyàwó kan ní o ojú kàlàdá ní o ṣé ẹ ní gẹ́gẹ́ ìjọsẹ́ta àwọn ní tẹ́lẹ̀ wo ní tó kọ́ sùkúrù tó kọ́ ẹ̀. tẹ́lẹ̀ ojú kàlàdá ní ẹ ìta mi yẹn wọ́n wọlé ààrẹ ẹ wá ní kó mélòó làwọn yàrá wọn ò kọ̀ púpọ̀ báyìí wọn ti mẹ́wàá péré náà lọ. àwọn agbèrè tó ní ta ó ní bíi mẹ́wàá ó tún ọ̀pọ̀ má ní o ìtumọ̀ rẹ̀ fún wọn pọ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ pẹ̀lú ẹni tó wá ní méjì àbí mẹ́ta tí ò dún wà ta títa jù á jẹ ọ̀kan mẹ́wàá yẹn ó ìgbà owó tó wá ní mẹ́rin ní ọ̀hún àbá fún tó lè fẹ́lẹ̀ látara àárẹ̀ ló kó báyìí. torí ìdí ẹlẹ́yìn ọba wa ó jẹ́ wípé ní ìwà ìná ìwà burúkú lágbára ni òfin tọ́lọ̀ wá gbé kalẹ̀ fún onísìnà òun nìyẹn pẹ̀lú ọjọ́ onísìnà tí wọ́n gbé bọ́dọ̀ kọ́kọ́ wáyé lákọ̀ọ́kọ́ òun nìyẹn wípé ní ká gbé wọn dè títí tọ́bẹ̀jẹ̀ wọn jáde lé tí kú ó fi dé àbí tọ́nà wọn mọ́nà àbáyọ wá àwa ní ọ̀nà àbáyọ tọ́nà wọn bá àlejò ọlọ́wọ́ mú wá fún wọn gbà náà òun náà ní pé ẹni tí ò bá sì lọ́kọ àbí tí ò sì níyàwó wọ́n wà ní kó kúrò ládùúgbò tó wà yẹn láàrin ọdún kan ọ̀gbọ́dọ̀ tí èèyàn yìí yẹn láàrin ọdún kan kájà wà ní ó sì náà kájà wọn láàrin ọdún kan káwọn jẹ káwọn tó fara wọn. àbẹ ẹlòmíràn yẹn àìsè ládùúgbò táwọn yìí wọn ní kọlù ara wọn wọn ní sẹkẹ nípa ẹ̀ńtọ́ ẹ̀yìn ti ṣe tọ́lọ́hún ẹ̀yìn ti ṣe kí ẹni ká ẹsẹ̀ yóò náà fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́gọ́rùn-ún fi lára tó tún wá jẹ́ kó tún máa ó tún bẹ́ òun náà tẹ́lẹ̀ òun náà tẹ́lẹ̀ kò túbá nìyẹn kò túbá nìyẹn tí ń bẹ́ ìyá lọ́dọ̀ ọlọ́run rẹ̀. jẹ́mọ́ iná ó léwu púpọ̀ o ó dà ọlọ́run bá rẹ̀ sọ́lá máa ń tó ìyá rẹ̀ máa ara àwọn ẹlẹ́kọ̀ọ́ ńgbà mi á tó ìyá rẹ̀ á tó má pààyàn ńgbà mi inú tó àgbègbè kọ́ ọ̀nà bọ́ni. láti pè nínú sọ́látò lọ́sùkọ́ọ̀nù nígbà tó lọ́wọ́ bàdé sọ́lá ń sọ̀rọ̀ yìí pé ní sọ̀rọ̀ àwọn ìbáàdù rahman ń ròyìn àwọn ìbáàdù rahman bọ̀ الذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون نفس التي حرم الله إلا بالحق ولا يزنون lókè pé ìyá báyìí. Lọ́àbá àwọn àti jẹ́ apààyàn. Abẹ́rẹ́ ká. Àlẹ́ wọ́n rọ̀ wọ́n náà rọ̀ nígbà bí ó tó papọ̀ ọ̀rọ̀ ìná ìjìrọ́ọ̀mù kíríkì ìjìrọ́ọ̀mù pànìyàn àti ìjìrọ́ọ̀mù ìná ọlọ́run tó papọ̀ kalẹ̀ ọ̀dọ́ lágbára tó fún ra yàrá fún bí ọmọlẹ́ nì ká tún gbowó lórí ẹ̀ abẹ́rẹ́ wọ́n tún gba owó níbi ìjìnà ọkùnrin gba owó níbi ìjìnà obìnrin gba owó níbi ìjìnà eléyìí mo ti gbọ́ ọdún pẹ́ náà kódà ó ti lé lógún ọdún mo ti gbọ́ ẹ̀rọ pé àwọn àwọn ọkùnrin ìta tó máa léra wọn lẹ̀ láwọn àdúgbò kan náà lẹ́sìn báwo obìnrin ti máa léra wọn lẹ̀ táwọn mọ́tò wọn lọ gbé wọn yẹn bẹ́ẹ̀ láwọn ọkùnrin náà tó máa léra wọn lẹ̀ láwọn àdúgbò kan lẹ́sìn kí n má bẹ́ẹ̀ àwọn gáàmàmì náà tó máa lọ gbé wọn lẹ̀ kẹ́ni wọn gbé àwọn ọkùnrin tó lọ́ ànábì ti sọ́lẹ̀ náà tó wá títì náà ti rí nìyẹn tó wáyá ànábì sọ dépò pé nígbà yẹn tó wá ti gbẹ̀yìn ayé ka tí kàgbọ́ wà lára rẹ̀ dáadáa tó fẹ́ one òní tó bá yẹn kó ti gbangba tó bá yẹn ṣe ẹ̀sùn kọ́kẹ́ yìí di ewé wọn ẹ̀gbọ́n kò ní ká wọlé wà yóò tún yóò tún náà yìí. ṣùgbọ́n kálukú wa káwọn sọ̀ra mẹ́ torí aburú tọkọtọ wà lẹ̀ lọ́ọ̀dún tó wà lọ. oríṣi eléyà ń tọ́wọ́ ajé adélé kọ́ wọ́n ní àti wọ́sẹ̀ ìhátù ìdáadáa ya fárítùmù ọmọ nàkàlà nìlànà ìyẹn ayàkàndó yẹ wà màsúhà kìtàbàtà wàá má lọkùnmọ̀ ń tàbí pẹ̀lú àdìsí àrẹ́bí sọ́kọ̀ bá wà ní ìṣẹ̀lẹ̀. Àyà yẹn wọ́n ti parí náà Al-Qur'an ní kíkọ́ ọ̀lẹ̀. Ṣùgbọ́n àdìsí àrẹ́bí sọ́kọ̀ bá wà ní ìṣẹ̀lẹ̀ ó fi ìdájọ́ rẹ̀ múlẹ̀ pé ìdájọ́ rẹ̀ dùkú. Òun náà ni abilékọ lọ́kùnrin abilékọ lóbìnrin tó bá ti sùn ẹ́. Wọ́n ní ẹrẹ́ bí àwọn méjèèjì mọ́lẹ̀ kẹsàn-án ló kópa. Abẹ́rẹ́ ẹ wá wò ẹ wo sìnátẹ́lómi ti lọ́kùnrin lóbìnrin. tẹ́rí pé òkú ti lórílẹ̀ wọn òkú ti lórílẹ̀ ti bẹ́ẹ̀ náà tó ṣe pọ̀ ń láyé lóòótọ́ ó ti ṣe sì náà ṣùgbọ́n àti bọ́tà àbójútèdè kẹwàá àwọn lo ìdájọ́ òfin náà o lọ́sẹ̀kẹ́rẹ́ lọ́tọ̀ọ̀rọ̀ àforíjì ọlọ́ọ̀bà àdìpẹ́ sọ wọ́n ládàá ni a ti yà ní فبلغنا في ذات آمن معظم ọ̀la sọ pé tẹwọ́ rí oníṣìná lọ́kùnrin àbó oníṣìná lóbìnrin àwọn oníṣìná méjì ni wọ́n bá tọwọ́ yín bá bà wọ́n. yálà àwọn náà ni wọ́n wá tí wọ́n jẹ́wọ́ ara wọn ni àbẹ̀ káwọn ọmọ náà ni tí wọ́n ń ṣe ṣìná tí wọ́n ti jẹ́ àfilẹ́kọ̀ọ́ ẹ̀rí ọlọ́ni fa áàdùn máa ẹ̀ bá wọn wí ẹ̀dẹ̀kẹ́lẹ̀ ẹ bá wọn wí ẹ bá wọn wí lórí bí wọ́n ṣe yẹn àwọn àbọ̀ṣẹ́ sí wọn ní kẹlá ìbá wọn wí wọ́n ní ọlọ́run ní ká bá wọn wí bàá kí n bùn wọn ẹ bá wọn wí bèlìbáàlì ẹ fi ọ̀rọ̀ bá wọn wí ẹ sọ̀rọ̀ sí wọn kí wọ́n mọ̀ pé táwọn ti ò dáa wàdìjáde ẹ fún wọn lẹ́gbàá wọ́n ní pẹ̀lú mo fẹ́ pé ìyẹn ó sì jẹ́ àmúlẹ̀ pé tí wọ́n ṣe ò dá ọlọ́wà ní bàyí ń tá bá ni wọ́n bá wà ń tún bá táwọn náà bá máa pè táwọn ṣe ò dá tí wọ́n jáwọ́ ńlẹ̀ wà á fúlà tí wọ́n wá ń padà ń ṣe dáadáa tí wọ́n ń hùwà rẹ̀ tí wọ́n ń kírun méjèèjì tí wọ́n ń kírun lójú méjèèjì táwọn méjèèjì ń kírun lójú méjèèjì. Wọ́n bójú ló gbogbo àwọn àbẹ́ lọ́rọ̀ ọba àdéjọ wá tí ọlọ́ọ̀bá wí. Ọlọ́ọ̀bá àdéjọ lá oníṣẹ́ dáwọ́ ìnira tẹ́ǹsì fún ọ̀yẹ́ ẹ̀dá Amẹ́ríkà burúkú tí wọ́n mẹ́, bàrà ni wọ́n mẹ́. Torí pé àtàrí òmìnira Zambi kàmáńdá Lámbàdà ẹni tó bá ọlọ́run bá tí wọ́n gba kíkú rẹ̀ ni ọlọ́ni ìnà lọ àga nàta wá bá rọ ìhìnmá. ìnà ọlọ́ni ẹ̀ lọ́mọ yìí pé dájúdájú òun ọlọ́run òun ọlọ́run bá òun máa ń gba bẹ́ẹ̀ dá tóun máa ń nítorí àsìkò wa. àsìkò tí abẹ́rẹ́ ma tẹ̀síìrì kò ti ń súnmọ́ àmọ́ nítorí ká lè kí ìrànwọ́ ká tó dìde pẹ̀lú bọ́ọ̀lọ́ kò ní kásìkò yìí lọ́la àbárípa ago mẹ́rin náà ti fẹ́ lù ká sì ṣe é tí wọ́n á sì ó wọlé táfíà tírì ká tó máa lọ ẹ jẹ́ ká yẹn yìí ni fún gbogbo ẹnì ìjẹ́ ká mọ òdodo lórí pé tó bá pé átàgbùrùlà átàgbùrùlà abẹ́rẹ́ta kò tó máa wí gan átàgbùrùlà átàgbùrùlà abẹ́rẹ́ta átàgbùrùlà lọ́wọ́ átàgbùrùlà átàgbùrùlà èdè tó ń wà ẹ̀sẹ̀wò náà kò tó jáwọ́ ìwà ẹ̀sẹ̀ títún náà kò jáwọ́ bẹ́ẹ̀. kò pa ìwà ìṣẹ̀rú kọ̀ọ̀pá sí o. Abẹ́ ìgbà. Ìwọ́n bá wọn mẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn tó tún lọ pé ìta mẹ́sẹ̀ yóò átàkùdà fọ́nà ọkọ̀ orí o sì tún ṣe lọ́dọ̀ àwọn tó wọ̀ fẹ́sẹ̀ ní wọ́n òun náà. eléyìí ọlọ́run bá lè fi lábẹ́ jẹ́ awọn wípé àwọn àwo lówó ta tútú àwọn àwo lówó oníta tútú bá wọn á kọ́ kálukú wa kó wọn ní òórùn sí sọ wà ń náà lè borí dé àbò ọlọ́ọ̀ni yẹn lọ mà túpè ní àforíjì òun ọlọ àforíjì òun ọlọ ìgbà tuntun bá lọ́dọ̀ òun ọlọ yóò máa jẹ́ ti tàwọn ẹni tó ṣe wípé amadu náà su àbíjàhálà. àwọn tí wọ́n ń hùwà ẹ̀ṣẹ̀ tó yẹ pé àìmọ̀ kan òun ni wọ́n fi wù abẹ́rẹ́ àwọn tí wọ́n ń hùwà ẹ̀ṣẹ̀ ìwà ìyapa àti ọlọ́run.

ọlọ́run nínú àwọn wọ̀nyẹn ló gba tútù máa wá. ọlọ́run bá lè ó ní ọ̀kẹ́ wa lòun ọlọ́run ọba gba tútù bá lọ́wọ́ wa dájúdájú bá ọba tó ní má ọba sí bá òun náà bá nímà nípa pé nígbà àwọn ènìyàn àyùmọ̀ ló dé wọn ṣe tí wọ́n bá mà ní òun ṣe abẹ́rẹ́ àìwá mẹ́yẹ lóhùn mà léyìí tí wọ́n mọ̀ mà títí ń tẹ̀lọ́ ẹwọ́ ọ̀gọ́rọ̀ ní àwọn ẹni tí wọ́n mà léyìí tí wọ́n ti ń tẹ́kẹ́lẹ́ tí wọ́n ti ń tẹ ọlọ́wọ́ ọba bó ti wù wọ́n. àlejò tó wá wá rí wọn fẹ́ ó ti ká mà yí pé. ọlọ́wọ́n yóò máa fún ọba náà àìmọ́ ló ti fẹ́ lọ́wọ́ ọba náà ìgbà tó padà wá mà ó tọrọ àforíjì ó ṣe kẹ́ni ó tọrọ yìí pé ọlọ́wọ́ òun ò ní ṣe bẹ́ẹ̀ lọ pàdó àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀ wá tọ́lọ́ ìpàdé ọlọ́ni àyíká ọlọ́run bá máa rú ẹni tó lẹ́tọ̀ọ́ sí fún ọba àbúrúkú rẹ̀ òun ní máa ẹni tó lè rí pé ó túbá nínú ọkàn kìí ṣe túbá ti gúnnugún ẹ̀rì àwa ní túbá gúnnugún ìtúbá gúnnugún òun ni gúnnugún tí ó jẹbọ láàárọ̀ tó ní lápò onílọ́wọ́ tó jẹbọ mọ́ ọba tó kọjá tó rẹ̀ bọ̀ ń jẹ lọ́lẹ́yìn tó ní tó jẹ mímọ́ ọba tó dọ̀ síláwọ́ àkókò ah, rí mi àwọ̀ ah, mo sì ní ìdíjẹba wà ó ẹ̀rọ àyè ìjẹ̀kùn nínà ìmọ̀ jẹ wọn bẹ́ẹ̀ ló méje ló láìpẹ́ ayé rẹ̀ nìyẹn tó bá ti pinnu kó òun wà ẹ̀jẹ̀ má òun ò ní parọ́ má nígbà tó bá tó ní gàgà pé ó tó parọ́ á ah, sì ní parọ́ náà ó tó pa á ẹ̀dá ti ní owó ní tẹ̀sí ní amáwó tó bá tó ní ti tó mú lóbìnrin owó ní mo ti báwo yóò tún mọ́ tẹ̀sí ní ìhùn wọ́n tó ti pinnu bẹ́ẹ̀ rẹ̀ pé kò ní parọ́ mọ́ ọlọ́wọ́ bá ti pẹ̀lú àmọ̀ yóò gba tuntun bá rẹ̀ ṣùgbọ́n tẹ́ kó ti tún ẹ̀ ó pa ọlọ́run ò ní orí kìí rẹ̀ o. ọlọ́wọ́ bá àlejò ọlá omi yé wa pé kò sí tuntun bá òun ò ní gba tuntun bá fún àwọn ẹnìkan tó ṣe pé táwọn ọlọ́run náà tẹ̀ kìí ومكروا وهم يصرون عليها wọ́n á máa dúró títí lórí aburú wọ́n á máa dúró títí lórí aburú tí wọ́n bá ń ṣe wọn ò ní sẹ́rí kò ní aburú náà àdẹ́rì gan. ọlọ́ni tí wọ́n fi ká ẹnìkan wọn má bí aburú náà ni wọ́n wà. àwọn èèyàn báyẹn kò sì tún sí fún àlẹ́dínà yẹn mú náà wà wọn kò bá àtàwọn tó wọ́n kú títí ìsepò kí ìsòwò ọlọ́wọ́ bá gbogbo ẹni tó kú sórí ìwà ẹ̀ṣẹ̀ òun ọlọ́wọ́ bá òun ní borí ṣe o ìlà ìkà àtàlẹ́ náà yà wọ́n. ọlọ́run ìyá alágbàtò ìyá ẹlẹ́ta ilé òkú ti tọ́jú ẹ̀ka rẹ̀ lórí àwọn èèyàn bẹ́ẹ̀ abẹ́nìkan owó ti tọ́jú kí ni ìyá ẹlẹ́ta ilé ro owó ti tọ́jú ẹ̀ka rẹ̀ lérú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹni tí àgbà ló bá ti mú rí òun làwọn àbá àwọn adúlá kò ẹlẹ́ta ẹlóru yẹn títí ń tààyàn bẹ́ẹ̀ ni wọ́n máa ròyìn onídé gbé sókè onídé gbé wálẹ̀ irú àwọn ẹ̀yà wọn ni ìyàtí ò ní sí yẹn lẹ́gbàá kan abẹ́rẹ́ ọ̀pọ̀lọ̀ kó là wá níbi ìyá níbi gbogbo ìdíjẹ́ ìyá ọ̀rọ̀ báyìí mi náà ìwọ náà ó kálukú wa náà káwa náà ká lọ gbàgbọ́ yé nípa yí pé aláǹfààní báyìí táàmì lọ rẹ̀ ó kálukú wa káwa náà sọ̀rọ̀ àforíjì níbi àwọn ìwà ẹ̀jẹ̀ ilé

أطيعوا وجيتوا فلا تقبلوا أطيعوا وجيتوا فلا تقبلوا فأنتم إلى ربكم ترجعون فأنتم إلى ربكم تقلبون أطيعوا وجيتوا فلا تقبلوا أطيعوا

لبرار أذرهم وجدتم فلا تظلموا أذرهم وجدتم فلا تظلموا فأنتم إلى ربكم ترجعون فأنتم إلى ربكم ترجعون Ẹ̀tẹ̀lẹ̀ tolúwa kò sí máa torí pé ọ̀dọ́ lòun lẹ ó padà sí torí pé ọ̀dọ́ lòun la ó bá bọ̀ sí. ẹ̀dá lè olóró àrùn àgbòrò ẹ̀dá lè olóró àrùn. وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله